باب حق الجار والوصية به قال الله تعالى واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى وفي رواية له عن أبي ذر قال إن خليلي رجل صلى الله عليه وسلم أوصاني إذا طبخت مرقا فأكثر ماءه ثم ثم انظر أهل بيت من جيرانك فحصدهم منها بمعروف وعن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن قيل من يا رسول الله قال الذي لا يأمن جاره ضرائقه متفق عليه وفي رواية لمسلم لا يدخل الجنة من لا يأمن جاره ضرائقه البرائق البرائل الشرور وعنه قال قال رسول الله الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمة الله عليه باب حق الجار والوصية به نبي في باصر نبا التواتي ولا بابي أتى ilé ìtàn bá wa sọ lórí kásẹ̀ dáadáa sí alábàágbé kò sí tàbí ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọlọ́run bá ti ṣe dọ́mìyàn gẹ́gẹ́ bí àwọn olùmọ̀ nípa ilmul ijtima' àwọn sociologist náà ti ṣe ṣàlàyé rẹ̀ àti mọ̀ àwọn ẹni tí wọ́n gbégbé orókè. nínú ìmọ̀ ìbágbépọ̀ ọmọnìyàn sọmọnìyàn àwọn mùsùlùmí ni nínú wa a ní àwọn olùmọ̀ ńláńláńláńláńlá gẹ́gẹ́ bí Ibn Khaldun rahmatulahi alayhi nínú dáti palówe láti ọjọ́ tó ti pẹ́ òun náà ni pé al-insanu madaniyun tọ́ bẹ̀rẹ̀. bọ́lá ń ṣe dọ́mìyàn ẹni tó yẹ pé nínú àdámà rẹ̀ ẹni tí ọmọ bá àwọn èèyàn ṣe ni ọlọ́wọ́n dáyàn kéèyàn dá kéèyàn máa dádì kó dá nìkan wà só ọlọ́run dáyàn pé èèyàn fẹ́ báyàn ṣe èèyàn fẹ́ fẹ̀gbẹ́ tí ẹ̀gbẹ́ pẹ̀lú ìyẹn ẹgbẹ́ rẹ̀ eléyìí ni àdámọ́tọ́lọ́ ń dọ́mìyàn àǹdádì àdàràpọ̀ máwọn èèyàn àlòpọ̀ àlòpọ̀ máwọn ilé wa ta kété sí gbogbo èèyàn eléyìí ó máa ń ṣẹlẹ̀ láwọn ọgbà míì ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tó máa fẹ́ ń ṣerú rẹ̀ àmì pé nǹkan kan dà wọ́n láàmú. ó mú létí yàn ẹlòmíràn ó mú létí ọ̀hún tó bá jẹ́ pé ní African level ti wá ni ó mú yàrá tìyàn ẹlòmínú mú yàrá tìyàn ní level ibikíbi flat àmì àfẹ̀gbẹ́ tìra wọn so àwọn èèyàn tí ẹfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ yìí àwọn náà ni jìrọ̀nùkà àwọn alábàágbé rẹ̀ tí wọ́n níwọ̀ kan lórí rẹ̀ àbí wọ́n níwọ̀ lórí rẹ̀ láṣẹ wọn níwọ̀ lórí rẹ̀ àti pé Islam ó tún sọ àsọtẹ́lẹ̀ tó ga fún wa lórí àwọn tí ìbágbépọ̀ dà wá pọ̀ yìí ọlọ́run ní dáhùn sọ fún wa nínú sọ́ọ̀tù nìṣá àyà kẹrìndínlógójì a'udhu billahi minash shaitani rajim wa'budu allaha wa la tushriku bihi shay'an wa bil walidayni ihsana. وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم ọlọ́run ẹlẹ́dàá wa ó ló كما pọ̀ wá láti ẹ̀kọ́ ká máa ṣeun lónìí kan a ti gbọdọ fi nǹkan kan sorogún sùn nínú ìjọsìn. ẹ ti tó kọ́lọ̀ ẹlẹ́dàá wa kó sọ fún wa pé wa'budullah ẹ máa sin ọlọ́run ló nìkan kátàrà rẹ̀ mọ̀ pé a gbọ́dọ̀ fi nǹkan kan sorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn. ṣùgbọ́n gbà tó ṣe pé àwọn wọn dorí kodò. wọ́n lè sọ pé ń ṣe lúpọ̀ àwọn láṣẹ káwọn máa jọ́sìn fún kọ̀kọ̀ fáwọn láti ṣẹ̀bọ̀ ìdínú tó lọ́wọ́ bá fi pa méjèèjì pọ̀ eléyìí gangan gangan wa'budu Allaha wa la tushriku bihi shay'an òun gangan ni gbólóhùn la ilaha illallah nítorí pé a ti sọ pé la ilaha illallah kalimatun laha ruknan nafyun wa anigbólóhùn kan ni tó ní orígun méjì lílé nǹkan jìnnà àti fífẹsẹ̀ omi ìrìn la ilaha ay nàfíyó al-ibadati an kulli man siwa Allah illa Allah ithbatuha lillahi azza wa jalla wahdah. màtọ́lá ń sọ pé wa'budu Allah ithbat. ولا تشركوا به شيئا نفي إليه لا إله إلا الله torí ìpìlẹ̀ ẹ̀sìn ètò ìpèsèyàn bá ní ẹlẹ́sìn láàmà pé onáni la ilaha illallah ẹni tí ọba ti ní kọ́ gbàgbé ẹ̀ níṣẹ́ ní kàńtàrà rẹ̀ jẹ́ wabilwalidayni ihsana lẹ́yìn rẹ̀ ọlọ́run pàkíyèsí pé ká ṣe dáadáa sáwọn òbí wa méjèèjì wabidil qurba àti àwọn mọ̀lẹ́bí wa àwọn mọ̀lẹ́bí wa ká tún ṣe dáadáa sí wọn wal yatama àtàwọn ọmọ òrukàn wal jari àti alábàágbé wal àti àwọn aláìní wàlìjáre dal kọrọba àti alábàágbé tó jẹ́ mọ̀lẹ́bí wa tafsir kan wàlìjáre dal kọrọba àti alábàágbé tí ilé rẹ̀ kan ti wá gbàngbàngbàn tafsir mi gbogbo àwọn méjèèjì náà ni ṣẹ̀ríà ni kò ṣe dáadáa sí kò bá jẹ́ pé mọ̀lẹ́bí rẹ̀ lalábàágbé yìí kò bá sì jẹ́ alábàágbé tó ṣe pé ilé tiẹ̀ ó múlé tiọ́ ni ọkàn ara wọn gbọ̀ngbọ̀ngbọ̀n ọlọ́run bá ń fẹ́ kó ṣe dáadáa sí wọn. wàlìjáre ìdúnnù àti alábàágbé eléyìí tóun jẹ́ aráàta tí èsè mọ̀lẹ́bí rẹ̀ ìyẹn lórí tafsírì tá a ti sọ pé wàlìjáre dèlkórba alábàágbé tó jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ ajẹ́ pé wàlìjáre ìdúnnù àti alábàágbé tóun jẹ́ Ara àta tí èsè mọ̀lẹ́bí rẹ ọlọ́run tún ní kò ṣe dáadáa sí wọn nítorí pé wọ́n bá jẹ́ alábàágbé rẹ. láàrin níbi níbi báyìí lórí tafsir yẹn pé ọlọ́run ọba ó ti sọ fún wa nípa ìwọ alábàágbé tó jẹ́ mọ̀lẹ́bí wa ó tún sọ fún wa nípa ìwọ alábàágbé tí èsè mọ̀lẹ́bí wa ó tún sọ fún wa nípa ìwọ alábàágbé ẹni tó ṣe pé ọjọ́ ẹni tí ilé rẹ̀ kan ti wá gbọ̀ngbọ̀ngbọ̀n ó tún sọ fún wa nípa wọ alábàágbé lórí tẹfsir kejì nígbà tá a sọ pé alábàágbé tí ilé rẹ̀ kan ti wá gbọ̀ngbọ̀ngbọ̀n tó súnmọ́ apẹ́kípẹ́kí àti lórí tẹfsir kejì wàlìjẹ́rì jónúbí àti alábàágbé tí ilé rẹ̀ ta kété sí tiwa tó jìnnà díẹ̀ àti gbogbo wọn náà ni wọ́n ní ìwọ̀ lórí wa. tán. So, ọlọ́run ẹlẹ́dàá wa ó ṣe báyẹn ó tún wá ní wọ́n sahibi bil jamb bẹ́ẹ̀ náà ni ẹni tó jẹ́ alábàárìn wa alábàárìn wa ti ń bẹ pẹ̀lú wa ní gbogbo ìgbà ẹni tó yẹ pé ẹjọ́ ń lọ ibì kan ẹjọ́ ń ṣe nǹkan ọ̀rẹ́ rẹ ni alábàárìn rẹ ni. bí ẹni tó jẹ́ akẹgbẹ́ rẹ tẹ́ ẹjọ́ pàdé níbi tẹ́ ẹ ti ń kẹ́kọ̀ọ́ òun náà fún lẹ́tọ̀ọ́ rẹ fún níwọ̀ rẹ alábàágbé rẹ tẹ́ pé ìṣèjọ dàyín ń ọmọléni ń ni ń èyí yòówù máa ṣe kó sáà máa haram ọlọ́yẹlẹ́dàá wa ó ní kó ṣe dáadáa bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe pé ìrìn àjò lásán lọ́dà yín pọ̀ wọ́n ti sọ pé was-sahibi bil-janb ìtumọ̀ rẹ̀ ní az-zawja ìyàwó rẹ̀ pé ẹni tó yẹ pé ẹni rẹ̀ ni tí máa bẹ rẹ̀ ìyàwó nù gbogbo wọn náà ẹ dáadáa sí wọn ẹ wọn lẹ́tọ̀ọ́ wọn wa ibni sabil àtọmọ ojú ọ̀nà wa ma malakat aymanukum ọlọ́run ọba ó fún yín ní ìkápá lórí wọn nínú àwọn ẹrú ẹ fún gbogbo wọn lẹ́tọ̀ọ́ wọn eléyìí tó fà á táàfọ onítìrọ àti òfin mọ àyà yìí wá ń bí ó náà ní wàlìjáre rẹlkọrùbà wàlìjáre jọnà pọlọ nínú alukur'an ó pa aláṣẹ láti fún alábàágbé tó mọ̀lẹ́bí wa lẹ́tọ̀ọ́ rẹ̀ ó pa aláṣẹ láti fún alábàágbé tó jẹ́ alásùnmọ́ wa fún ní ẹ̀tọ́ rẹ̀ wáyé o alábàágbé nínú òfin ẹ̀sìn Islam oríṣi ọ̀nà mẹ́ta iná ni wọ́n pín wọn sí nípa ẹ̀tọ́ tí wọ́n ní wọ́n ní alábàágbé kan wà tó jẹ́ pé òun ní ẹ̀tọ́ mẹ́ta lórí wa ó sì ń bẹ nínú wọn ẹni tó ní ẹ̀tọ́ méjì ó sì wà nínú wọn ẹni tó ní ẹ̀tọ́ ẹ̀yọ̀kan alábàágbé tó ní ẹ̀tọ́ mẹ́ta lórí wa òun náà lálábàágbé mùsùlùmí mọ̀lẹ́bí wa ó ní ẹ̀tọ́ jíjẹ́ alábàágbé lórí wa ó tún lẹ́tọ̀ọ́ jíjẹ́ mùsùlùmí lórí wa ó tún wá lẹ́tọ̀ọ́ jíjẹ́ mọ̀lẹ́bí lórí wa àwọn ni alábàágbé àwọn tí ẹ̀tọ́ wọn tó ga jù lórí alábàágbé wọn lẹ́ẹ̀náwó jàrúkà. وقريبك ولأنه مسلم nítorí pé alábàágbé rẹ ni mọ̀lẹ́bí rẹ ni mùsùlùmí sì ni alábàágbé kan wà tó ní ẹ̀tọ́ méjì péré òun náà ni alábàágbé rẹ tó ń jẹ́ pé mùsùlùmí ni kìí ṣe mọ̀lẹ́bí rẹ ọlẹ́tọ̀ islam àtẹ̀tọ̀ alábàágbé lórí rẹ̀. bẹ́ẹ̀ náà ni alábàágbé tó jẹ́ alábàágbé rẹ̀ mọ̀lẹ́bí rẹ̀ àmọ́ mùsùlùmí òun náà tún lẹ́tọ̀ọ́ méjì lórí rẹ̀ ẹ̀tọ́ alábàágbé ẹ̀tọ́ mọ̀lẹ́bí àwọn ti pélé kẹta òun náà lọ alábàágbé tó ní ẹ̀tọ́ ẹyọkan lórí rẹ̀ òun náà ni ẹni tó jẹ́ alábàágbé rẹ̀ lásán kìí ṣèbátan rẹ̀ tàbí kìí ṣe mùsùlùmí. eléyìí ní ẹ̀tọ́ kan lórí rẹ̀ òun náà ní ẹ̀tọ́ jíjẹ alábàágbé èyí ń túmọ̀ sí wípé ẹnikẹ́ni ò ní jẹ́ alábàágbé fún mùsùlùmí kó kábàámà ẹnikẹ́ni kò ní jẹ́ alábàágbé fún mùsùlùmí kó rí nira àyàfi kó jẹ́ kó ní ọ̀yà ní mùsùlùmí lára nítorí pé alábàágbé oríṣi wo ló tún á ṣẹ́kù tá a ti sọ gbogbo alábàágbé ẹ̀wẹ̀ tó ń ta ìjẹ́ mùsùlùmí rẹ̀ Islam tún ní kó ṣe dáadáa sí tó ń ta ìjẹ́ mọ̀lẹ́bí rẹ rẹ̀ islam tún ni kò ṣe dáadáa sí dáadáa kan wá sí nígbà tí wọ́n bá rí dáadáa kan tó lè náwó rẹ̀ sí wọn bíi kọ́ káwọ́ àìdá àti ìnínilára rẹ̀ ró ọgbọ́dọ̀ ṣàìdá sí wọn ọgbọ́dọ̀ ní wọn lára tó bá ti ṣe báwọn ti tún dáadáa ṣiṣẹ́ sí alábàgbé rẹ̀ tó a sì mà ike alábàgbé kò sí tàbí ṣùgbọ́n pé a lè máa báyàn gbé kọ́ máa ní wa lára káwa náà máa ní lára nínú bọ́ọ̀lù wọn bá ti ṣe dọ́mi yẹn ni èèyàn máa ṣe nǹkan tó yẹ pé yọ́n máa fa ìnira fẹ́ni tí ọjà alábàgbé yín òun náà lè máa dáwọ́lé nǹkan tí yọ́n máa fa ìnira fẹ́yìn náà báwo lẹ̀ ṣe ní lùgbọ́ lọ́hùn látara alábàgbé lọ́pọ̀lọpọ̀ gbà ó lè jẹ́ ìwọ tó jẹ́ baálé tó dálé tiẹ̀ sílẹ̀ tó múlé tẹlómìn wọ gangan fúnra rẹ̀ kọ́ ló ń ṣe ìnira àti ìpalára fún alábàágbé rẹ̀ bíi ìyàwó àtọmọ rẹ̀ pẹ́kẹ́ ìyàwó àtọmọ rẹ̀ ní ní alábàágbé lára so a ní ẹnìkan tá a fẹ́ dojú ọ̀rọ̀ kan níbẹ̀ ju wọ́n bá lítọ́ dálé lẹ̀ lọ nítorí pé abeere rẹ̀ níyàwó ẹ̀ wà abẹ́ rẹ̀ lọ́mọ rẹ̀ wà ìwọ yẹ kó o lè ní gbólóhùn àbáyàn sọ téèyàn fi gbọ́rọ̀ lẹ́nu síyàwó àtọmọ rẹ̀ nítorí kọ́ mọ̀ bàa jẹ́ pé alábàáhùn yọ padà wá a rí i pé lọ́pọ̀lọpọ̀ gbà nítorí ìyànjẹ́ gbà yín máa fi lọ́mọ làkejì gbogbo àwọn wọ̀sí eléyìí tó wọ́n jẹ́ gbà ó lè máa nàka rẹ̀ sọ́mọ làkejì ìwọ ò fẹ́ kẹ́nikẹ́ni kó pariwo tí ọ létí kí ló dé tó ń fariwo yọ alábàágbé rẹ̀ lẹ́nu ìwọ ò fẹ́ kẹ́nikẹ́ni kó gbé ìdọ̀tí igbá alẹ́ rẹ̀ síwájú ilé tiẹ̀ kí ló dé tó jẹ́ pé igbá alẹ́ tiẹ̀ iwájú ilé alábàágbé ló gbé sí òní wù rárá kọjá pé àwọn ọmọ alábàágbé àwọn ni ó sọra wọn di olùyọnilẹ́nu fún ìwọ nínú ilé rẹ nítorí pé wọ́n ní oní nǹkan fi àsìkò rẹ ṣe kí ládé tó tó tó tó tó tújánu kó lẹ́nu àwọn ọmọ tiẹ̀ káwọn ọmọ tiẹ̀ bí wọ́n bá ti fẹ́ kó máa pariwo yọ gbogbo aráyé lẹ́nu àwọn ọmọ tiẹ̀ wọn ìbá wọn wí àwọn ọmọ tiẹ̀ wọn ìsìn káìsì wọn. ìwọ nísìn wọn ò ní gbà wípé kí ẹnikẹ́ni kó gbé nǹkan kan lé orí ògiri ilé tiẹ̀ ní ìgbà tí wọ́n bá ń kọ́ ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ pé wọ́n fi dúró kí ló dé tí wọ́n náà wá lọ pàtẹ nǹkan sórí ògiri alábàgbé rẹ̀ à sẹbi ń bẹ nínú imani an ta'ti an-nasa ma tuhibbu an tu'ta kó máa ṣe sáwọn èèyàn tí wọ́n fẹ́ káwọn máa ṣe sọ ara yín má nìyẹn wọ́n gbọ́dọ̀ pé alákòóso lọ́mọ èèyàn innahu kana zaluman jahula ọmọ èèyàn alábòsí aláìmọ̀kàsí torí ẹ̀ ajẹ́ká kíyèsí dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọ̀ ọ̀pọ̀lọpọ̀ gbẹ́mísí omi òtó gbódò ń rúsọ tí máa ń ṣẹlẹ̀ láwùjọ ọmọ èèyàn ní tí máa ń fà náà ni pé oníkálukú òun máa fẹ́ gba ìtọ́ rẹ̀ lágbà pé èyí sì fẹ́ fún ẹlòmíì lẹ́tọ̀ọ́ tiẹ̀ ní pípé. ọ̀pọ̀lọpọ̀ láwùjọ àwọn mariwo fi lé ẹnu ní ìgbà tẹ́nìkan bá ṣẹ̀ sí wọn kò ní wù wọn kẹlòmíì ó pariwo tí wọn nígbà táwọn bá ṣẹ̀ṣẹ̀ lòmíì gbogbo àwọn aburú gbogbo àwọn àìjá iná ni wọn máa ti sálábàágbé wọn iná lẹsẹ máa gbọ́ ariwo lọ́pọ̀lọpọ̀ láwọn àdúgbò míì pàtàkì jùlọ lóru ni àbí àfẹ̀mọ́júmọ́ táwọn yóò dojú ìjà kọra wọn ó ti ẹ̀tọ́ àwùjọ Yorùbá yìí járiwọ́ sọ́lálá wọ́n lè jáde tí wọ́n máa lérí síra wọn tó sì yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ táwọn èèyàn bá pẹ̀tọ̀ ara wọn fúnra wọn alábàágbé táwọn ń sọ̀rọ̀ rẹ̀ yìí àwọn kan sọ pé bóyá ogójì ilé ogójì ilé sílé rẹ àwọn alábàágbé rẹ so wọ́n sì láti tètè ká mọ wa ètò ọ̀rọ̀ ń bẹ lórí rẹ̀ ṣùgbọ́n nígbà tí àbára di fi tọ́fẹ́ sẹ̀rin lẹ̀ tá a lè fi sẹ̀rí lágbọ́n abẹ yẹn á padà sí má ti àárọ̀fà náà nítawọn èèyàn mà nínú àṣà nítorí kófin ṣẹ̀rí àsọ pé al-'adatu muhakkama àṣà táwọn èèyàn bá ń tẹ̀lé láàrin wọn tí ò bá ti tako ṣẹ̀ríà ṣẹ̀ríà máa ń gbà wọlé nínú ibi kan náà lájọ ń gbé ojú kan náà lájọ wà nínú àṣà wọn pe eléyà alábàágbé mi ni eléyà aládùúgbò mi ni tá alábàágbé là ń sọ kì í aládùúgbò tẹ́lẹ̀ ìbá yé wa ẹni tí ó mú létí ọ ó lè jẹ́ èèyàn kan àbáwọn kan ó sì lè jẹ́ àwọn tí ń lo ilé tí wọ́n mú tì ọ́ fẹ́sìn tiwọn tí wọ́n ń ṣe alábàágbé rẹ náà ni wọ́n ìwọ ní tìtorí pé ẹ̀sìn yóò bá jẹ́ nǹkan kan náà tí wọ́n mọ̀ á ìdásí wọn. tontì pé tọ́lọ́mù bá fi káfíìrì ti ṣe àdánwò fún mùsùlùmí pọ̀ ló mú létí ọ̀ tiẹ̀ bọ̀ nítorí pé ọ̀nà dàkí káfíìrì ọmọ ènìyàn lára wọn tẹ́lẹ̀ kò lófin kan tó jẹ́ pé ń darí rẹ̀ kò lófin kankan ju làákàyè rẹ̀ àti fẹ́nu rẹ̀ lọ títí làákàyè rẹ̀ tó bá pè fún ní ti fẹ́nu rẹ̀ tó bá wà lọ́ọ̀dí rẹ̀ iná ẹlẹ́rìí tí ọmọ ọkùnrin wà tí ọmọ ṣe níṣẹ́. irú àwọn wọ̀nyẹn bí kó múlé ti ṣọ́ọ̀ṣì wọn ò lẹ́tọ̀ọ́ kẹkẹ bíi ti wùlé ó ma wọn fẹ́ fariwo hàn ọ́ lé mà wọn fẹ́ fi gbé báyìí tiẹ̀ jẹ́ tánlẹ́sìn rọ́ tí ò ṣeé ṣe láì pariwo láì jáke sọ ara tani wọn á tẹ̀ tó fi dáràn pé ariwo ni kí wọ́n máa pa sí wọlé tí ní gbogbo ògbà áá talẹrú talọ ma talọ ń yàlùgbé wọn lẹtọ rẹ torí rẹ tó máa ní ẹ lára tí wọn jẹ orétí bora wọn lẹtọ láti rẹzà alam láti pàkíyèsí wọn tí ò sí talẹ ńlẹ ganan tẹ n fi ń pariwo ta lọ sáma yín lọ tẹ ń pariwo pé kí ló ṣẹlẹ̀ wọn ni à ẹ lè bá wọn sọ bẹ́ẹ̀ o ẹni tí wọ́n fi àmì òróró yàn làwọn o wọ́n á sọ pé kọ́ bá àdéko pupa wọ́n fi yàn yín kọ̀ọ̀kan mi nítorí tí eléyìí báyìí mi ìyálégbé lọ́dọ̀ ẹni bọ́dì and nobody can just disturb my peace. níbi tí wọ́n ti kó ẹ̀sìn ọmọlẹ́yìn Pọ́ọ̀lù wá fún wọn gan àwọn èsì wèrè báyìí nítorí pé àwọn ìfi pawó ó ti di Nigeria limited láwùjọ tiwa. ẹni pé ní àwọn àwùjọ tiwa lónìí le lè gbé mégafóònù kọ́ máa lọ sọ́tún kọ́ máa lọ sósì kọ́ máa pariwo pé gba ayé ẹ lóríta lóríta ó lè máa tọ́ lójúlé lójúlé bí ẹni tí nǹkan dàlù àbó ńlọrọ lu nǹkan lẹ́yìn wá ní káì ọ̀yàn wa lẹ́nu rẹ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tí ẹ̀dìjọ́ kọ́dọ̀ tún lè jẹ́ mùsùlùmí gan tí ó sọ pé ẹ̀ fi wọ́n lẹ̀ báwọn ti sẹ́nu bá wọ́n yọ wá lẹ́nu wọ̀n jẹ́ gbẹ́nu ẹ̀ fọ́nrán sájà parí ilé ayé lálàáfíà ìyẹn ni kébí wọ́n ti ń yọ wá lẹ́nu ẹ̀ fara mọ́tẹ́ ìkú ni ebi England ni ẹ̀sìn ọmọlẹ́yìn Paul ti wọ Nàìjíríà ní England bí yẹn bá dánrú ẹ̀wò eégún rẹ̀ ó dé èèyàn kọ́lá kó sẹnu lásán lòun fi ń pariwo pé Jésù Jésù kan níta tó máa kọ́ wú ọ pé ṣèṣe kórìí eléyìí dàrú táwọn gbé lọ sí psychiatric hospital wọ́n rí i pé kìí ṣe bí kórìí rẹ̀ dàrú orí rẹ̀ sì pé àmọ́ ń ṣe wèrè ọ̀ ń wò ni so wọ́n palẹ̀ rẹ̀ máa ní. wọ́n ń dà wípé òun disturb public peace wọ́n àwọn tó ka ọwọ́ rẹ̀ sẹ́yìn fún so ti jẹ́ àmọ́ àmọ́ yẹ́ sọ́jẹ̀ sọ́lọ́ ibi nǹkan ti wá. òkúta bá àwọn ti mọ̀ kó ti tí ó ti sá àwọn tó gbé nǹkan wá bá àwọn tẹ̀ bá tí ó kí ló dé tọrọ náà jẹ nìyẹn ọ̀nà jẹ nìyẹn yọba ti ṣe ń ní ìsinyìí báyìí ọ̀nà gidigidi kò sẹ́ni tí ọ̀mà bẹ̀ ọ̀nà gidigidi ni yọba ti ṣe ń gbọ́ ní ìsinyìí báyìí àwọn olórí sọ́ọ̀tì sọ́ọ̀tì ká nàìjíríà ní ìgbà tó ń uh, general lockdown ló àwọn wá yarí pé kò sẹ́ni tó lè dí àwọn lọ́nà láti ṣí ṣọ́ọ̀ṣì àwọn in as much tíjọba ti ṣí ọjà àwọn sì ṣọ́ọ̀ṣì náà ni simani kò kò kò yàyàn lẹ́nu because uh, church itself is just a market mo rò kó yé kí ni wọ́n ń ṣe lọ́jà káràkátà ṣọ́ọ̀ṣì ńkọ́ ibẹ̀ náà yàpò ẹ̀wò tó wọlé ni tó wàá múdàmẹ́wàá ọ̀ àtẹ́ so àwọn ẹni tí ń pawó ń bẹ̀ àwọn náà mọ ẹni táwọn ń pa tàbá ní eh, ọmọlẹ́yìn ní sọ́ọ̀tì tí wọ́n pé one thousand lásán tí kálukú bá tẹ hundred hundred naira ẹ bá mi times ẹ̀ by one thousand ó ti dé lò ó ti dé hundred thousand tẹ́rẹ́ ni láì sísẹ́ láì sàbọ̀ kókó ọbẹ̀ tí ọmọ sọkútù wọ̀wọ̀ wọ́n dárú ẹ̀rí mẹ́tíláṣí dín sibẹ́yìn ń wá mọ́sálásí gbàgbà bẹ́ẹ̀ tó máa wojú ìmáàmù pé ẹ̀ màrán ti wà. kí ló dé rọ́bí bá ọ̀nà ń lọ ẹ̀fọ́ bá lọ ń lọ náà nù àwa náà ń tẹ̀lé ní dáa akérèmọ́kù la ẹ́. wọ́n fẹ́ gbà kankan nù. àmọ́ sọ́ọ̀tì tó bá lọ yàpọ̀ ẹ̀wò ni ẹ̀jẹ̀ bẹ̀ ọ́ torí gbogbo fáànù tó ń gbà sórí gbogbo omi tó mu ọ̀sán wẹ̀ẹ́ yóò tún sanwó ọjà tó rà pẹ̀lú ẹ̀ ẹ wá tí wàá mú létí mùsùlùmí ẹ fẹ́ pa ẹ fẹ́ di létí àhóre dàlà mọ́sálásí bá sì mú létí káfíìrì ọ̀dájú pé káfíìrì ń ba rò ní yóò di mùsùlùmí ni kékeré mọ́sálásí fi yọ ẹnìkan lẹ́nu náà kò sí kò sí wọn kà sí sọlá àti káfíìrì parí wọn gbégbá polo mọ́sálásí àbí wọn gbégbá polo lọ́dọ̀ tí wọn máa pariwo tí wọn máa lu sẹ́rẹ̀ kò sí tọ́jú ọmọ ẹgbẹ́ àti ìsìnkú àwọn Ṣàngó ni akramakumullah alábàgbé alábàgbé alábàgbé ó ní ìwọ̀ tó ga o nínú hadithi Abdullahi bin Umar àti hadithi Aisha radiyallahu anhuma ọlọ́nkúyọ́ ní sáwọn méjèèjì ọ̀la ìkíni kejì wọn sọ pé qala Rasulullahi sallallahu alayhi wa sallam kí ẹsẹ̀ kí wọ́n jọ jókòó wọn jọ ń kà ọmọ ẹlẹ́kẹ́ o. ike ya ńlá wa o jókòó Ibn Umar náà jókòó ọ̀yà wáhid ìfìlán sálàtà ọ̀yà jaka àkà pé kí ni one two three kìí ṣe Umar sọ̀tì Aisha náà sọ̀tì àwọn arìnrìn táwọn méjèèjì sọ̀ kankan náà ni ìdí nu tí wọ́n fi sọ pé sọ pé kọ́lá Rasulullah sallallahu alayhi wa sallam ìrántí ọlọ́run kí ọlọ́run kò máa bá a ó sọ حتى ظننت أنه سيورثه متفق عليه أني ملائكة جبريل عليه السلام قيقبوا lẹ́ni tí ń sọ àsọtẹ́lẹ̀ ṣe dáadáa sálábàgbé fún mi ṣe dáadáa sálábàgbé ṣe dáadáa sálábàgbé ó ti pọ̀ jù débi pé mo bẹ̀rẹ̀ sí ní rò pé sí èsè pé yọ padà pé alábàgbé náà ó jogún mi alimami Bukhari àti Muslim ló gbà wá àwọn kọ́ ni pé Jibril màlàíkà ńlá ni náà màlàíkà Ọlọ́run Ẹlẹ́dàá wa onẹsì ni màlàíkà tọlọ Ẹlẹ́dàá wa tó fi sí àyè máa lọ jíṣẹ́ wa fáwọn aránṣẹ́ wa nínú àwọn èèyàn sì máa lọ jíṣẹ́ wa fáwọn ẹ̀dá wa nínú àwọn màlàíkà so jibril rasul malaki ó jẹ́ ìránṣẹ́ tó ń jẹ́ malaika allahu yastafi allahu yastafi min almalaikati rusulan wa min annas ọlọ́run ọba máa ń ṣẹ̀ṣà àwọn aránṣẹ́ rẹ̀ látinú àwọn màláìkà ó sì máa ń ṣẹ̀ṣà àwọn aránṣẹ́ rẹ̀ látinú àwọn èèyàn. màláìkà Jibril alayhi salam òun náà ni ẹni tí máa lọ jíṣẹ́ ọlọ́run fẹ́ni tí ọlọ́run bá ṣe lánàbì rẹ̀ kí máa lọ jíṣẹ́ ọlọ́run fẹ́ni tí ọlọ́run bá ṣe ní ìránṣẹ́ rẹ̀ jibril wọ́n sì tún lè pè ní jibril ni abdullah àbí abdulrahman ó túmọ̀ sọ́kàn nínú méjèèjì ẹ̀rù ọlọ́run màláìka jibril aleyhi salam dandan ló gbogbo mùsùlùmí pé ká fẹ́ràn rẹ̀ a gbọ́dọ̀ agbọdọ kórìíra rẹ̀ àti gbọ́dọ̀ kórìíra mi nítorí pé àwọn Yahudi àwọn mú màláìkà Jibril lọta wọ́n máa bàjẹ́ wọ́n máa sọ̀rọ̀ rẹ̀ láìda kí ló ṣe fún bí mú kánábù ara á ní nítorí pé Muhammadu sallallahu alayhi wa alihi wa sallam ó sẹ́rí kú àwọn ọmọ Israẹli máa gbogbo àwọn ṣáájú nínú ọmọ Ísírẹ́lì wọn ti wá kí ló ṣe ọ́ tó wá gbèsè lọ bá Muhammadu ní àwọn ọ̀tá àwọn ni ọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní ba màláíkà Jibril jẹ́ aláàní qul man kana aduwwan Jibril fa innahu nazzalahu ala qalbika bi idhnillah musaddiqan lima bayna yadayhi wa hudan wa bushra lil mu'minin man kana وجبريل وميكال فإن الله عدو للكافرين ọlọ́ni gbogbo ẹni tó bá fi lè mú ọlọ́run lọ́tà tó mú àwọn mọ̀lẹ́kà rẹ̀ lọ́tà tó sì mú àwọn aránṣẹ́ ọlọ́run lọ́tà tó mú mọ̀lẹ́kà Jibrilu lọ́tà mọ̀lẹ́kà Mikael tó mú lọ́tà ọlọ́run ọba ẹlẹ́dàá wa fi yé o pé ọlọ́run ẹlẹ́dàá wa ọ̀tá lọ́jọ́ fún gbogbo àwọn kèfèrí kèfèrí lóluwà rẹ̀ jibril alayhi salam mẹlẹka yìí ó náà ní ọlọ́wọ́n bá fa alukur'an nìran sanabi muhammed sallallahu alayhi wa sallam ó náà ló sọ àtisẹ́ fanabi sallallahu alayhi wa sallam fún odidi ọdún mẹ́tàlélógún àbí ogún ọdún gẹ́gẹ́ bí rìwáyà méjèèjì ti ṣe wá wọ́n ní màlẹ́kà jibril yìí gbogbo gbà ni wọ́n máa ń sọ àsọtẹ́lẹ̀ fanabi muhammed sallallahu alayhi wa sallam àti màkú àlùwọ̀sọ̀yà ntí máa sábà túmọ̀ sí òun náà ni àṣẹ táláàyè pa wípé kí ẹni bá ṣẹ́kù lẹ́yìn òun tóun fàṣẹ yìí pa kó mú ṣẹ lẹ́yìn ìgbà tóun ọ̀bá sí ma eléyìí la máa wọ̀sọ̀yà sí nínú al-istilah so ṣùgbọ́n wọ̀síyà ó tún ní ìtumọ̀ tó fẹ̀ eléyìí tó ṣe gbogbooro òun náà ní àṣẹ ká pààyàn láti pé ṣe báyìí yẹ́bọ́lá sọ pé waṣṣayna al-insana biwalidayhi husna apá ọmọ èèyàn láṣẹ pípé kó máa ṣe dáadáa sóbì rẹ̀ méjèèjì apá láṣẹ kì í ṣe kó ṣe dáadáa sóbì rẹ̀ méjèèjì lẹ́yìn ìgbà tó ń bá kú lẹ́yìn ìgbà tó bá kú ló ti dáadáa sóbì rẹ̀ méjèèjì ń bọ́ ń bẹ́ àtẹlẹ lẹ́yìn so nítorí ẹ̀ ọ̀rọ̀ tí màlẹ́kà Jibril náà tánàbì sọ pé màlẹ́kà jìbìrìlì ń sọ fún mi ni pé màlẹ́kà jìbìrìlì ò yé pamí láṣẹ pèsè dáadáa sálábàgbé ṣe dáadáa sálábàgbé ṣe dáadáa sálábàgbé ọlọ́run ṣàdédé sọ pé àbánabi sallallahu alaihi ọlọ́run ẹlẹ́dàá wa bákan náà nínú àyàtà ké síwájú wọn ò sàdédé máa pa aláṣẹ ká ṣe dáadáa sálábàágbé nítorí pé a máa rí nǹkan tí ọkàn kọ̀ a máa rí tá a fẹ́ a máa rí tó kóni ní ìríra nínú ṣíṣe alábàágbé ilé ìjọ gbé tá a bá ní ká dáhùn fún ní gbogbo ìgbà gbogbo ìgbà wọn sì máa gbariwo wa a jẹ́ni tó ṣe pé yọ́ọ́ gbé ilé kan pẹ́ńbẹ́ á máa kó ká ní bí ẹyẹ nítorí pé ibi báyìí wọn ò jẹ ọgbádùn ọ̀hún tó tún kó lọ wọn ò jẹ orí mú mi o ti wá da láriwo oníkálukú ti mọ̀ ọ́ ike yìí máa bá gbogbo èèyàn dà ní o àkókò màálù ẹ̀dá tiẹ́ o ìwà ni wọ́n wàá sọ lẹ́nu torí ẹ̀ ó ṣe sùúrù ọ̀fọ̀ wọnú ni nítorí pé àwọn èèyàn gbogbo èèyàn ibikíbi wọ́n lè máa gbé ẹ̀yà yòówù wọ́n lè jẹ́ elede yòówù wọn lè jẹ́ bákan náà ni wọ́n máa sábà rí nínú ṣíṣe àtiwá wọn ọ̀rọ̀ wọn dàgẹ́ bí òwe lárúbáwá tó bá ń sáko ńlu kan tó sá lọ lómi ọba sáko ládùúgbò kan ó sá lọ àdúgbò mi ó kó láàrin àwọn èèyàn kó lọ sáàrin àwọn èèyàn míì njẹ́ ó yọ ọ lẹ́nu òun náà ní pé ń tó òtì torí rẹ̀ sáńbí iná ló tún bá lọ́wọ́ àwọn míì náà ayé tó alùpàṣà kíbikíbi tí mo bá sá lọ sáàdù náà mo ń bá pàdé o ìran rẹ̀ ní sáàdù ó ní wà wọ́n sùn ọwọ́ sánlé ó sá lọ bá wọn míì tó bá tún ti dáàrin wọn yóò dà kí ni sáàdù náà kí ni ẹ̀yà mi sí náà làwọn eléyìí náà tún ṣe tó bá tún sá dáàrin àwọn èèyàn mi àbí wọ́n jọ mítìn ni bọ́ọ̀mù èèyàn ti rí mi torí délé wàá ṣe sùúrù wàá fọwọ́ mú náà ni hatta dhanantu annahu sayuwarrithu débi pé mo bẹ̀rẹ̀ yóò sọ pé alábàágbé náà padà jogún mi jìbìrìlù ni wọn á mú alábàágbé jogún èèyàn rárá o jìbìrìlù ń dá sọ fánàbì sallallahu alaihi wasallam pé ṣe dáadáa sí alábàágbé rárá nítorí pé wọn máa ń àwọn eh, ma látọwọ́ ara rẹ̀ ntọ́lọ́ wọn bá ní kó jíṣẹ́ fún ẹni sọ fún bàtú wọn jẹ́ iṣẹ́ yìí fún kìí ṣe gẹ́gẹ́ bí alukur'an ìdí inú tá a fi rí inú alukur'an títí mo fi ròyìn pé yóò fún alábàágbé lẹ́tọ̀ọ́ àti lè jogún mi jìbìrìlù ò tó lẹ́ni tí wàá sọ pé kálábàágbé ọmọ jogún alábàágbé rẹ̀ nítorí pé lẹ́yìn tẹ̀sírí òfin ni ṣíṣe nǹkan lófin ni wa tẹ̀sírí lillahi wahda ẹ̀tọ́ àti ṣe nǹkan lófin tọ́lọ́wọ́n ọba nìkan ni àfi bá anabi rẹ̀ sallallahu alaihi wasallam tó ránṣẹ́ anabi náà ṣe ń ṣòfin lábẹ́ pé wa ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha anabi yẹn sọ̀rọ̀ fẹ́nu rẹ̀ ń tá a fi ránṣẹ́ sí ní máa sọ tẹ́lẹ̀ ìbáyé wa ọ̀rọ̀ alábàgbé lágbàá débi wípé ẹ̀rù ń ba anabi pé tán ọ̀rọ̀ padà débi pé wọ́n là alábàágbé kan wà náà ní tí ó jòkó ṣùgbọ́n dáná bíi fi kú kọ̀ tẹ́lẹ̀ njẹ́ ètò wa ṣẹlẹ̀ kò ní ṣẹlẹ̀ láéláé tẹ́nìkan bá kú ní ìsìtọ́ alábàágbé náà wà lọ́ọ́ yọ abọ́ báwọn náà fẹ́ gbẹ̀tọ́ ta wọn ẹ sọ pé ẹ máa pín sára ẹ máa pín sára àwọn ẹbí ọwọ́ náà àdéhìí kan pé ọwọ́ ń bẹ̀ pé àwọn ṣe bí tó àmọ́ ṣe bí kò túmọ̀ sí kò ti ṣẹlẹ̀ ilé ìjẹba àdìsí tó tẹ̀lé lé wọn alátọ̀dọ̀ Abu Dharr radiyallahu anhu qala qala rasulullahi sallallahu alayhi wa sallam ya Aba Dharr idha tabakhta maraqatan fa'akthir ma'aha wa ta'ahad jiranak rawahu Muslim wa Abu Dharr radiyallahu anhu tó o bá fi lè ṣe omi ọbẹ̀ rẹ̀. tí o bá fi lè ṣe omi ẹran rẹ jẹ́ kó omi rẹ̀ pọ̀ bẹ́ẹ̀ máa ń somi ọbẹ̀ ẹ̀rọ mi sí kọ́pọ̀ àmọ́ kọ́ má di somi sòrò nítorí tó ń bá tó ti pọ̀ jù náà gan kò ní kò ní kò ní jọ kankan ti pé báyà èèyàn kàn pa omi láró èèyàn da tòmátò kàn dà sínú omi gbogbo ẹ̀ náà èèyàn lè mú lómi èèyàn dá mi sí kọ́pọ̀ àmọ́ kì í ṣe kókó domi tẹ bá wá ṣe bẹ́ẹ̀ tán wà àbòdàrò wọ̀tẹ̀ráhà jìrọ̀nà ẹ wá lọ fi lọ àwọn alábàágbé yín ẹgbẹ́ lọ́ọ́ bá wọn tá a ṣe ní o tá a ṣe ní o tá a ṣe ní o tá a ṣe ní o. ṣé àwa máa ṣe bẹ́ẹ̀ máa mùsùlùmí ló gbà wá táwa máa ṣe bẹ́ẹ̀. ẹ pé tó ti kárí wa náà láti á lọ máa fóúnjẹ ti sàrà tó kí awọ ọ̀kájú ni. so tó bá jẹ́ pé àbá ń ṣe bẹ́ẹ̀ ìfẹ́ ò tẹ̀ lágbára púpọ̀ láàrin alábàgbé sálábàgbé torí pé alábàgbé mi ọ̀kan sọ̀rọ̀ ni ebi ń paṣẹ gèsì la alábàgbé mi ọ̀kan sọ̀rọ̀ ni ẹlòmíì ti ṣe tójọ́ méjì tó ti jẹun kàn yìí sẹ́yìn bá wá gbé omi ọbẹ̀ ńlọ fún tẹ́ ẹ tún wá fi búrẹ́dì ṣèkejì rẹ̀ Allah yóò ṣe àdúrà débi pé ìgbà tí bá ń jẹ búrẹ́dì pẹ̀lú omi ọbẹ̀ yùn yóò ti gbàgbé kúmi ọbẹ̀ lásán ló ń fi búrẹ́dì rùn yóò máa gera rẹ̀ jẹ ni níbi tínú rẹ̀ ó dùn dé. ẹ̀yẹ́ dáwọ́ kẹ́rì báwọn èèyàn sì rọ́ọ̀ṣì ẹ̀ tí wọ́n gbà lọ́wọ́ yín tí ó ṣàǹfààní fún wa. ọ̀pọ̀lọpọ̀ èèkàn pariwo ni ìyá ń jẹ wọn gan. ọ̀pọ̀lọpọ̀ ń bùkà tàtà ní ọ̀ràn lọ́wọ́ ṣùgbọ́n iyì wọn àtàpọ́nlé wọn tí wọ́n ń sọ so, olókọ dínà kí wọ́n máa pariwo àbí kí wọ́n gbagba bára lẹ́yìn bá wá ń mú íńtẹ́ẹ̀sì lóúnjẹ lẹ́yìn tẹ́ ti jẹ́ kí ọ̀pọ̀ lómi tẹ́ bù fáwọn náà bẹ́ẹ̀ kò sí tàbí ṣùgbọ́n ìfẹ́ ò ní agbára gidigidi láàrin aburú òsì ní tọ̀dọ̀ irú alábàágbé bẹ́ẹ̀ wàá bá yín láéláé sùkáà náà gbìyànjú. So, láti rí pàǹsì nǹkan tọjọ bẹ́ẹ̀ ọmọbẹ nu tọlọmọbẹ lẹdàá wa ń fẹ́. nínú àwọn bí anábì sallallahu alaihi wa sallam lérè pé ayé islam ọ̀fọ̀ ìwọ ni islam tọ́ lọ́lá jù ẹni pé anábì sallallahu alaihi wa sallam sọ nínú rẹ̀ pé wọ́n tó tàrí mà pààm kó o tún máa fún àwọn èèyàn ló ń jẹjẹ kó o tún máa fún àwọn èèyàn ló ń sọ ẹni tẹ́bi ń pa tẹ́ bá fún lóúnjẹ tó dalẹ̀ sí wọ́n ní nílùú kan lágbọ̀n òkè ọya lẹ́nu ìgbà tí kónílógbélé yìí ṣẹlẹ̀ arákùnrin kan wọ́n lọ sọ́dọ̀ ẹni tí ń ta ọjọ́ oúnjẹ wípé kọ́ dáàbò fún ọ ní àwọn oúnjẹ san fún un tóró kẹta báyìí tó ń ti jẹun ká ẹ̀ ń gbé ká lórí alágbèéká ẹni lọ́wọ́ sọ fún pé ah, kódà kókó má bínú pé gbèsè ti pọ̀ jù táwọn èèyàn jẹun ẹrú sì ń bọ àwọn pé wọ́n padà dìde rẹ̀ nù nítorí táwọn ẹni tó ra oúnjẹ tó ra gbogbo ẹ̀ náà ń gbèsè wọn níbi tá fojú sùn ní ìsìn báwọn ti lè rówó kọ́ má bínú lọ́wọ́ sọ̀rọ̀ àjókòó sẹ́nu fẹ́gbẹ́ kan níbi àbáwọ ìsọ̀ onítìn lọ́ba ká lógúlógú bẹ́ẹ̀. eléyìí àwọn èèyàn ń wọlé wọ́n ń rajà lọ ń rajà títí fi dé ìgbà tó ń dé wọ́n ní kí ni eléyìí tó jókòó síbẹ̀ ń wá tó fi jókòó wọ́n ní olóńfẹ́ ránjẹ láwìn ti tilẹ̀kùn à ń dáwìn nítorí pé àwa gan à ń bẹ̀rù ká má fìdí rẹ̀ bọ̀ ha oúnjẹ èlò lọ́wọ́ fẹ́ rà tó fi wá di pé ọkà ọkà tí ó wọ́n sáàdà kó owó owó tásẹ́rẹ́ báyìí wọ́n ti bá ní kí wọ́n fún nírú ẹni tí ń fẹ́yìn àtàlékún òun ọ̀sánwó rẹ̀ àmọ́ ẹ bá ní pé bàbá tó jókòó síbi à ń pè é ṣé kò tún nídìí nǹkan míì sódà tá a fi fún un wọ́n bá máa jìtì àtúntì bá àlùkòyà mu ọ̀rọ̀ tó sọ yín kì í sáwàdà kó ti tójọ́ mẹ́ta báyìí tó ń ti jẹun kàn yín ìdí nu tó fi jẹ́ pé ọ̀yẹ̀ ká láàánú ẹ̀yìn lọ́wọ́ inú gba ilẹ̀ kálukú lónìí nìsín nínú àǹtárí nǹkan jáde díẹ̀ díẹ̀ náà nípa wọ́n tún máa dáńjẹ nù. ẹ bá ráìsì àtẹ̀wá ń bẹ ẹ bá mọ́là ń bẹ ẹlòmíì gan wọ́n tún jẹyìn wọ́n tún dànù búrẹ́dì ẹlòmíì máa fi nu wọ́n báyìí níbi tíṣù pépà wàlà hàwùlà wàlà kúwwata ìllà billah. ثم لا لتسألن يومئذ عن النعيم ọlọ́run fi yín léèrè níjọ́ gbé lálùkìyàmù nípa gbogbo ìdẹ̀ra tó ṣe fún yín tírẹ̀ ló ti jẹ́ kó wá nínú súnà pé tí oúnjẹ bá bọ́ọ̀lẹ̀ lọ́wọ́ yín ẹ ní o ẹ mú ni o ẹ fẹ́ dọ̀tí tó bá wà lára rẹ̀ dànù ẹ jẹ ẹ̀ka má fi sílẹ̀ fà ṣe pọ̀ ẹ wo bá àṣẹ fún oúnjẹ ṣòfò lónìí ẹ wo bá àṣẹ láàánú màdìtàn tẹ́yìn bá ń wọlé yín ṣẹbẹ́ kàn di ọ̀rọ̀ arúgbó báyìí lẹ́sẹ̀yìn kọ́ńkọ́ tẹ́ẹ̀ní pẹ̀rẹ́ nìkan kẹ́ni kankan má rí mi o kẹ́ni kankan má rí mi o a ẹ káàbọ̀ o ọ̀gá títà o ọ̀gá ẹ ẹ kó kalẹ̀ mà ẹ kalẹ̀ mà yóò tún máa sún mára. wọ́n ló sì máa dín adìẹ adìẹ bó la ṣe fẹ́ dín tá a gbé bí ó ṣe máa já fíkàfíkà pamọ́ a lè gbé pamọ́ torí kọ́ mọ́ bàá yẹn jẹ fáá wọ́n tún gbé adìẹ sínú Ghana must go torí káwọn èèyàn má bàa mọ̀ kádìẹ ní gbé wọlé <laughs> adìẹ tó wà láàyè ó sàn pé kó kú sínú ooru ju káwọn èèyàn mọ̀ pé adìẹ ló gbé wọlé lọ níbi tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ orí pàmò jẹ yìí wọ́n ra adìẹ four thousand wọ́n á ń fa ìgbà tó ń sìn dín gbogbo ẹni tó mú létí ọmọ pé adìẹ ń rùn bì kan àfà òórùn ni wọ́n mú mi sí ẹlòmíì bá ti mú mi sí òórùn yìí so kó dúpẹ́ fọlọ́ wọn ti rún jẹjẹ lónìí wọn á ní ẹ ẹ̀yin ọ̀sọ́ pé ẹ̀yin ṣàánú alábàágbé ẹ̀ sọ pé ẹ̀yin gbé omi ọbẹ̀ lọ fún un àmọ́ ìsọnu náà nì nígbà tí wọ́n bá gbé omi ọbẹ̀ lọ tẹ́ ń ba lórí àkìtàn kẹ́ńbà kí wọ́n yí dànù àbẹ́ gómìnà ọbẹ̀ lọ wọ́n kàn dá mi lónìí kẹ́ ẹ má bàa mọ̀ wọ́n sì dànù wọ́n sì dànù wọ́n sì máa bọ̀ wá fún yẹn ṣéun o ẹ ṣéun ah, owó lẹ̀ fi rárẹ̀ wọ́n ní à ẹ̀rú ń bà wọ́n ni kọ́mọ́tò kẹfẹ́ gba kádàrà o <laughs> yóò bá lẹ́bu kádàrà o ẹ̀ sá yọkọ̀ bẹ́ẹ̀ náà ni kádàrà tá ń fomi ọbẹ̀ gbà àbẹ́ẹ̀rí nǹkan mẹ́wọ́ àánú àṣòro sí láwùjọ Yorùbá yìí nítorí pé wọ́n ti pè ẹni tá à ń ṣàánú tí ó ṣàánú ara rẹ̀ ọ̀rọ̀ èlò wọn ta tòmátò nìsín ó ti di dọ́bù àjàjà irú àwọn tí ń lé létílé létílé wọ́n ń kà ní wọ́n for fifty naira ẹyọkan for thirty naira ẹyọkan for twenty naira màmá o bẹ́ẹ̀ bá tẹ̀yìn lọ́rùn ẹ̀ lọ́ ara dà Eh, tomato náà wọ́n apapọ̀ mátàrodo bá wà tàtàṣé tomato ẹ eh, ẹ eh, bó tilẹ̀ kí wọ́n tó fi magi náà sí àfa àti yọ àtomi wọ́n sè é gbogbo àwọn epo àtòróró tún gbẹ̀yìn fa wọ́n tún wá sè masha Allah la quwwata illa billah wọ́n tún wá gbé e fún àdíyàjẹ ó tún wá gbé ó tún lọ yí dànù ó ní torí kí má bàa gba arizikì o arizikì wo ló ní tẹ́lẹ̀ tó fi dúró tó tẹbi fi pọ tí yọ lójú. yóò bá lẹ́wọ̀ ìgbàgbọ́ wọn yẹn ó ti ní agbára ju ìgbàgbọ́ burúkú tó wá sọ ọ̀pọ̀lọpọ̀ di sakọ̀jìyà tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ní ṣàánú rẹ̀ kò túmọ̀ sí pé kò sáwọn ọ̀daràn àkókò máa bá ṣe gba kádàrà ara wọn yóò bá lẹ́wọ̀ ìgbà torí pé nù sẹ́rí àkùsí tọ́jọ́ bẹ́ẹ̀. wọn ò ní bí aláyẹ ẹni náà jọ agbàkadàrà jẹ gbàkadàrà bá wọn gbà tètè káàdì ìdánwò tó ń gbà bọ̀ wálé wọn á dàgbà mọ́ ọ wọn ni àwọn lo kádàrà rẹ à lo kankan ah wọn lè pé tẹnìkan bá tó wá fa omi sí inú ilé rẹ àbí ta àbí tó wá sọ pé even àwọn tó wà gba kádàrà bá torí ẹ wọn máa sọ pé ṣọ́ra o tí láńlọọdù bá ti ní ẹ máa sanwó mi tó ń fà sílé ẹ ṣọ́ra o ó ń gba àrísìkì yín nu èyí ti kówó ńlọjà o bí àrísìkì yín tí ó fi gbà o tó bá lẹ fún. so kò túmọ̀ sí pé kò sọ dànù ṣùgbọ́n lábẹ́ òfin ṣẹ̀ríya gbogbo irọ́ lásán ni bàbá ńlá kú ẹni tí ó gba kádàrà rẹ̀ wọ̀n níbi tí ẹ̀ka bá sànù rẹ̀ tẹ́wọ́ gbà àánú yẹn tó fún wa lówó wọ́n tún lè sọ kówó kówó ni wọ́n lè sọ kówó kówó ni torí kówó tiẹ̀ tó fún wa lówó ọ̀mà owó wò lọ́ọ́ má lọ́dọ̀ Yorùbá rẹ̀ kò sówó tó má nà lọ́dọ̀ Yorùbá kọ́lọ́ sànù wa tẹ́lẹ̀ bá yé wa àjọ ẹ bá ti oúnjẹ náà bá ti omi ọbẹ̀ ẹ jẹ́ kọ́ pọ̀ kò ẹ bá ro ká ẹ má fún ọ kò túmọ̀ sí pé tẹ́ ẹ bá ṣe sùn ẹ má fún wọn kò túmọ̀ sí pé tẹ́ ẹ bá tẹ́ ẹ bá tẹ́bà ẹ má fún wọn gbogbo ní tẹ́ǹsì náà lẹ lè fún wọn ṣùgbọ́n ànábì sallallahu alaihi wasallam ló fi tómi ọbẹ̀ ṣàpèjúwe nítorí pé òun ló kéré jù omi ọbẹ̀ òun ló kéré jù tó eléyìí jẹ́ bó ṣe jẹ́ ń bẹ̀. ẹgbà wa àwọn lọ́wọ́ wa nù rí wáyà mi pé Abu Dharr sọ pé inna khalili awsani idha tabakta maraqan fa akthir ma'ah ó ní anabi sallallahu alayhi wa sallam tí mo fẹ́ràn dé góńgó ó pa mí láṣẹ kan o ike ńgbà tó bá ṣe omi ọbẹ̀ rẹ jẹ́ kó mi rẹ̀ ọ́ pọ̀ thumma anzur ahla baytin min jirani kó wá wo àwọn ará ilé kan nínú àwọn alábàágbé rẹ fa'asibhum minha bima'ruf ní nítorí kọ́ mẹ́jẹ pé tálábàágbé nìkan ló mú gbọ́ ìwọ gbèbí ó ti tọ́jú tiẹ̀ náà ó sì wá kutu wọn náà fún ilé ìjọba ìgbà wa tó tẹ̀lé lẹ́yìn ó wà látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu أن النبي صلى الله عليه وآله وسلم قال والله là يؤمن والله لا يؤمن والله لا يؤمن قيل من يا رسول الله قال الذي لا يأمن جاره بوائقه متفق عليه النبي صلى الله عليه وآله وسلم ó ní mo fọlọ́n búra pé kó gbàgbọ́ mo fọlọ́n búra pé kó gbàgbọ́ mo fọlọ́n búra pé kó gbàgbọ́ wọ́n ní tani ìrẹ anabi sallallahu alaihi wa sallam anabi dáhùn wọ́n ní gbogbo ẹni tó ṣe pé alábàágbé rẹ̀ ọkàn rẹ̀ ò lè balẹ̀ sí pé kò lè so ní sùtà. So ẹni tó kan alábàágbé rẹ̀ ọba ti balẹ̀ sí pé kò lè ṣe oníṣùtà kọ̀gbọ́lọ́ngbọ́ ó lè bá tún jẹ́ ó lè ṣe òun léṣe ó lè yí òun lágòdà áná ó lè kọ́ dínà dáadọ́ kéṣe bíi tógun ó kéṣe bíi tógun ẹni tó yẹ pé ọkàn rẹ̀ ọba sálábàágbé rẹ̀ ìpè ní ìsinyìí ó lè dé lọ́la wọ́n sọ pé ibi tí ògiri ilé rẹ dé yìí ó ti kọjá ibi tó yẹ kó dé ibi tó giri ilé rẹ dé yìí ń di wa lọ́nà tá a bá fẹ́ gbé mọ́tò wọlé ẹbí orí ilẹ̀ mi mo ti kọ́ ògiri sí yọba lọ gbé katapila wa yọba máa wo láì gbàṣẹ lọ́dọ̀ ìjọba gbòtí ẹgbàṣẹ lọ́dọ̀ ìjọba ìjọba ọ ní ọ̀sán pé wọn ni ọlọ́gbé katapila kọ́ máa wo ẹni tó yẹ pé nítorí pé ẹ bá àmúlé tira yín so lórí kó ń yọ yín lẹ́nu náà ni ẹni retí bora lóru ẹni retí gbọ́rọ̀ lọ́sàn-án àti láàárọ̀ gbàgbà gbogbo gbogbo gbàgbà gbàgbà gbogbo gbogbo gbàgbà kí ṣe máa ṣẹlẹ̀ láwùjọ ẹni tó jẹ́ pé ẹ lè gbádùn yóò máa ṣépè fún yín ni ẹ̀yin nìkan àti ẹ̀ náà lẹ́jọ́ ń gbélé o so ó wá ní ẹni tó gbé bọ́kẹ́tì bọ́kẹ́tì bá tó gbé kúò nídìí dóró àbí nídìí ẹ nídìí goro tó gbé bọ́kẹ́tì fún di goro ká dáa fún jàlàjàlà ni ọba kú bọ́bá dáa fún láàárọ̀ kò ní dáa fún kalẹ́ ó sì mọ̀ pé ẹ̀yin méjì náà lẹ̀ ń gbélé ta ló lè gbé sebẹ́ ni sẹ́ńdọ̀ ń gbélé náà ní ká tiẹ̀ pò ló gbé ìnira ńlá ni ẹni tó jẹ́ pé kò tí ì mọ̀ bọ́ tẹ̀sùn bọ́ tẹ̀sùn èpè ńlá kàǹsù kàǹsù ìní fún ọ ṣèrú àwọn wọ̀nyẹn ẹni tó yẹ pé ọkàn yín ò lè balẹ̀ kí ẹ fọmọ yín lẹ̀ pẹ̀lú rẹ̀ nulẹ̀ ó lè fọmọ májèlèjẹ tí ó ro ìgbẹ́ kúté tí ó ro pọ̀ mọ́ supageti fọmọ àfa àbí èwo làwọn máa fẹ́ràn náírà indomie àfa wọn kàn rò pọ̀ nìyọ́ kan sọ pé magi lòún fi si tó di ó dúdú lọ́mọ bá kó lọ́mọ bá kó ògbè kúté jẹ lọ́mọ bá kó òní ó ti kọ́ kọ́kọ́ sí ilá ilá ilá ilá ilá ọ̀daràn sọ gbogbo orú àwọn eléyìí tọ́ka yín ọ̀balẹ̀ sí pé wọn ò ní sẹ́yìn sùtà wọn ọ̀gbọ́lọ́ngbọ́ nítorí tí ọkàn èèyàn ọba ti balẹ̀ sẹ́ni téèyàn bá gbé ìgbésí ayé ìṣèṣe ẹ lọ gbà bẹ́ẹ̀ kápẹ́ nìkan àjọ ń gbé àmàjọ sí síra wa ni àní túraká síra wa gbẹ́mi tí omi ò tó ní gbogbo gbà kò sí tàbí ṣùgbọ́n awágbọ́n ní lílè ń gbé lálàáfíà àní lè gbé lálàáfíà torí tó bá jáde táwa náà ti ń bùkátà láti jáde sáàrin ìta nígbà náà àní jáde o gbólórí ibu eléyìí máa ń bẹ láàrin ìta mọ́tì ìjà jáde o láì sí ìjẹ́ kó níyàwó ó sì máa dá sọ tó bá tún níyàwó kó pé à ah, bàbá alágbàtà ẹ má ti jáde wo lórí ibùn tí wàá ta o ẹ so tí ọba jẹ́ pé ẹ̀yin sì wà ń balùwẹ̀ ilé ìwẹ̀ kan náà lẹ máa lò ní gbogbo eléyìí so òun á dé ọfẹ́ wọbẹ ni wọn kalẹ̀ fún so ó sì jẹ́ pé lẹ̀kùn balùwẹ̀ yín kì í ṣe pọ̀ balẹ̀. So, ẹtì wá rẹsẹ̀ rẹ̀ kó o ní o pẹ̀lú ògùn ọlọ́run láì sí wẹ́ẹ́ kàn dá mi lẹ̀ olórí ibú tó <laughs> gbogbo ẹni tó ẹ pọ́kà rẹ̀ ò lè balẹ̀ láì dá rẹ̀ à wọ́n rọrùn ok láì tẹ̀ láì rò láì fa burú lọ ẹnikẹ́ni nínú ilé ó lè fẹ̀sùn kàn pé òun chase ìyàwó wọ́n fa burú lọ ìyàwó òun ó fẹ́ bá ìyàwó òun ṣe zina kọ́lá ìyàwó rìpọ́tù pé ètò ti ẹ̀sẹ̀ lẹ́ńgẹ̀ta lágbára púpọ̀ pé o ti ti o mánu yàrá ọlọ́run ló ní kó o lè jàjà bọ́ aburú wo ló sóyún ẹ tètè máa wálé nù amúlétí àgbákò eléyìí ẹsẹ̀yàn ìyàwó tó bá pọ̀ ní máa kọrin láàrin ta ti ń ta para ta náà ní bá wú ẹ̀yin ni bọ́kọ bá fi àdá tí bá fi ń lalẹ̀ gírrrrà tàlápè wọn pọn fún ẹ̀yin lẹ́ẹ̀ni torí pé ẹ̀yin lẹ́fẹ́ lẹ́fẹ́ múyàwó òun rà so gbogbo orú àwọn nǹkan wọ̀nyẹn tí ọkùnrin ọba ti balẹ̀ sálábà gbé rẹ̀ pé aburú onítọ̀dọ̀ rẹ̀ wá báyìí onítọ̀hún ọ̀gbọ́lọ́wọ́n bá kú torí ẹ̀ ọgbọ́dọ̀ ti àtúnṣe ẹni tó mú kí ọkàn alábàágbé rẹ̀ ọmọ balẹ̀ sí ọ kó mú kó nù wà rẹ̀

tẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lẹ̀ tó ṣe bá tò tó ṣe bá gbé ètò kó rí gan máa wọ wa gbogbo nǹkan táwọn alábàágbé bá mọ̀ fáwọn lè ṣe fún ọ lórí wọ́n máa ṣe fún ọ nígbà tí wọ́n bá ti jẹ́ àgbákò bìlíìtì fìtínà nítorí dájú ni pé kálukú ọmọ rí ọyẹra wọ́n máa ṣọ́ra wọ́n máa ṣọ́ra ẹni títí lérí títí sọ̀rọ̀ nínú ilé pé à ọ̀kẹ́ àmọ́ iye àwọn tí ń bọ́ lọ ti jẹ̀ ti rí kọjá wọ́n wá lọ náà tó jẹ́ pé àwa ń bá dìtẹ̀ ó sì ti sọ pé ẹ̀rìn kọjá so ẹ̀ẹ́dà rí kọjá pé wọ́n pa yín sẹsẹ mọ̀ pé tí àwọn bá lọ gbàgbé ráìtì sórí iná tọrọra láàrin two three minutes ráìtì o. nítorí wọn lè ti gba nǹkan sí àwọn tí wọn sọ pé àárí kọjá àádàrí kọjá ọlọ́mọdé àádàrí kọjá kálukú ọ̀rọ̀ alọ gbé ráìsì wọn lọ dànù ni ẹ má fọ ewúrẹ́ jẹ kọ́ má lọ kú o ẹ ní kó bàtà síta torí wọn lẹ́tàrí kọjá tẹ bá kó bàtà ta ẹ yóò tún ti pẹ́ kó bàtà ga sórí bẹ́ẹ̀dì nítorí aburú alábàgbé irú eléyìí ò lè flọ́ọ̀ṣì akramakumullah ìgbẹ́tọ́ yà kó wá kó bẹ́ńtì kan alágídí tí ọ̀fẹ́ lọ ọ̀lọ́ pọn mi kó ṣe bọ́kẹ́tì mẹ́ẹ̀ẹ́dógún ó rí kó flọ́ọ̀ṣì ẹ̀ náà nítorí pé bóyá gbẹ̀rẹ̀ bẹ́ńtì náà wọ́n ní ìdí gẹ́gẹ́ bí raw material àbí òye kọ́lọ̀ ẹlẹ́dàá wa kọ́ sàánù wa ẹja dúró bá lónìí ẹja dúró bá lónìí torí ẹ kọ gbọ́lọ́ǹgbọ̀ kọ gbọ́lọ́ǹgbọ̀ kọ gbọ́lọ́ǹgbọ̀ ẹni tí ọkàn alábàágbé rẹ̀ ọ̀balẹ̀ sí pé kò ní sùn ní sùtà eléyìí ọgbọ́ lọ́wọ́ bá gbọ́ wa lọ́wọ́ sọ pé bá torí makaru makara kéèyàn ya makaru makara kọjá ma wá aburú náà ni ọ̀gbọ́ lọ́wọ́ bá gbọ́ wọn sùn ọlọ́run ẹlẹ́dàá ọ nítorí ọba wa ní mánìjẹ kọ́ máa fi sàdánwò fún wa ọlọ́run kó tún wa ṣe kọ́ ràn wá lọ́wọ́ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك ساجك أتوب قارن به رواية إمام مسلم النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة من لا يأمن جاره بوائقه gbogbo ẹni tí alábàágbé rẹ̀ tọ́kàn rẹ̀ bá ti balẹ̀ sí ike kò ní sọ ní sùtà kò ní wàlìjà kò ní wàlìjà àdéhùn alákọ̀ọ́kọ́ ó fi hàn akókò gbọ́lọ́ǹgbọ́ ẹlẹ́ẹ̀kejì sọ pé kò tẹ̀ ní wàlìjà torí tí àwọn akó ti gbọ́lọ́ǹgbọ́ tẹ́lẹ̀ náà kọ́ kò ní wàlìjà náà. Thank you èyí náà alábàáṣe wa nípa ní tiwa. láti ju àwọn ìwé ìtàn tó máa pàdé wọn ọmọ bẹ́ẹ̀ yẹn ní ìlú òní wọn kàn sọ fún mi. ẹ bá wọn méjì ọ̀dánù sí àwọn ẹbí náà tẹ́lẹ̀ téèyàn bá lọ́dẹ lẹ́yìn ìgbà fún yẹn ní téèyàn wà lọ́gbẹ́ ọkùnrin yóò ti fi àmì téèyàn ń pe alábàáṣe. àwọn tó dájú ni kó àwàdà ní bá yín sí. ó ti rẹ̀ àwàdà ní báyìí tó sọrí pé àkọ́kọ́ eléyìí ò sí fẹ́ni tí ọba jẹ́ mùsùlùmí tí ń sọ sí yà tẹ́yìn náà bá ti di irú ẹgbà mílíkì tẹ́yìn náà sọ tẹ́yìn bá ti di irú ẹgbà mílíkì tó nítorí di eléyìí báyìí tó ẹ sábà ń kí wọ́n ti pè fúnkẹ́ àti florence ẹ bá ń kí wọn ẹ fẹ́ràn àwàdà ìyá alágbájá mọ̀rọ̀ yé lọ́ba tán wọ́n ní nínú ah, eh, lockdown tó wà lẹ́yìn pé báwọn fámìlì yẹn bá máa ń dìlé sọ́lá pé sáwọn lè máa dá àtàwọn ṣe. kí ló fẹ́ máa dìlé rẹ̀ sí kí ni wọ́n ń fi àsìkò wọn ṣe mọ́ láti jẹ́ pé kìí ṣe pé ibi iṣẹ́ kan lẹ́ni tẹ̀ ń lọ ilé náà lẹ́wà tọ́wọ́ inú ló ní mùsọ̀lẹ́ ẹ̀lẹ́dẹ́ iná ọ̀hún máa ń sọ̀rọ̀ àti hẹ́m sọ̀hún ẹ má ń lọ sọ̀rọ̀ àti là tó bá ti dájú pé níta máa ń ṣe nu èèyàn ṣe tiẹ̀ lásìkò èèyàn ní básìkò jẹ náà. ẹni oníbèrè ni pé àwọn òbí ní nàìjíríà fún ọmọ nàìjíríà làwọn pé táwọn bá fẹ́ yọ zakati táwọn bá ṣí ṣé náírà làwọn bá ṣí owó ẹ̀ fún tó máa wọ̀ nítorí bá fẹ́ pé àbí ibi táwọn gbé yẹn kọ́rẹ́ǹtì tán lò làwọn fi ṣí owó àwọn àti pé táwọn bá fẹ́ yọ ṣé àwọn yọ sí ilé pé bí àwọn fámìlì àwọn tó wà ní àbí àdúgbò táwọn wà ní ìlú táwọn wà ni àwọn ti yọ zakati. náà ni ẹ ṣírò tí ó pè ní sọọbù irú owó tẹ ní torí gbogbo owó náà ló ní ní sọ́ọ̀bù tí ó jẹ tòtò wá ti pé ní sọ́ọ̀bù lówó tẹ ní irú owó tẹ ní náà bí tẹ wà so ẹ yọ iye tó bá yẹ kẹ yọ zakati ń bẹ náà lówó yẹn náà ni so ẹ sì fáwọn èèyàn tí ń náró owó yẹn ń bẹ torí pé ان الله قد افترض عليهم صدقة تؤخذ من أغنيائهم فترد على فقرائهم iye wọn kọ́ ló ń ti ṣe zakati lọ́rọ̀ yẹn lórí wọn wọ́n gbà lọ́dọ̀ olówó nu wọn wọ́n fún aláìní nu wọn ó túmọ̀ sí pé láàrin wọn náà ni wọ́n ti máa gbà ni wọ́n ti máa fẹ́ni tí ọgbà ọgbà lọ́dọ̀ olówó wa wọ́n fà láìní wa pẹ̀lú nídìí kíkẹ́ gbé kọjá bọ́dà àfi tó wáá gbé níbi tẹ́ ń gbé yẹn ẹ̀rẹ́ ni tó lè gbà kò sẹ́ni tó wúlò fún tí ó níbi tẹ́ ń gbé o so àbí gbogbo wọn wọn kọ̀ so kò sí tó burú kíkẹ́ fún ẹni tí yóò bá bá yín mú wálé fáwọn ẹni tó ní bùkátà náà kálí. ẹ àníkẹ́ fẹ́ni tó wà ń lù tẹ̀ wà tọ́jà láìní ńlọ́lọ́lá jù nítorí pé ibi tẹ́ ti rówó ibẹ̀ náà lẹ́sìn fún wọn zakati rẹ̀ tẹ́yìn bá wá sọ pé ẹni fámìlì kan bomi tí à ń jẹ so kẹ fún fámìlì yín yóò di ká ní ládàá kó ẹsùnkùn ẹbí pọ̀ yóò sùn ní ládàá kó ọyọ zakat kò sí fámìlì báwọn abòmí ẹ lè fóònù náà àmì ẹ mọ́sálà ìfáwọn èèyàn bí tẹ wà náà. oníbèrè ni pé yorùbá làwọn táwọn gbé ní burkina faso pé pẹ́sì àwọn ni pé inú ọmọ ọ̀dà wà yìí pé báwọn làwọn ṣe lè máa kíra wọn pé akú ń bẹ akú tẹ̀lé àwọn máa sọ pé àbẹ̀wò ló. gbogbo ẹkú tẹnu ẹkú àtìlọ rẹ ẹmí òkùnkù lẹ́yìn oṣù náà ti ìdíkọ ń jà nítorí pé ẹmí ẹnìkan lẹ́yìn ẹnìkan wọn ń jà nù àbí èyí wa rẹ ó ti sú wa níbo là ń tì í lọ kò ní ọkàn àṣírí gbogbo tí wọn bá ń ṣe máa tú nínú nǹkan tí tẹnìkan bá ti lè mà gbàgbé ẹ yóò fi kí ọ ẹsà pẹ̀lẹ́ àná o ẹkú yíyọ àná o ẹkú oríire àná o àbí òye wa gbogbo ẹ̀yin ò bá máa fi kíyàn so wọn tó àṣírí àní ìdìrẹ náà. wọ́n ní kí ni kọ̀ǹdíṣà wọn gbígbé ẹni tó máa sọ bẹ́ẹ̀ ní ní táìmù ní oṣù ìṣẹ́ àmọ́. tó ẹni tó ń lọ fọṣẹ́ gbòdì. àbókútó àgbòsẹ̀ ní fi ń gbòdì wọn á fi wá di pé ọ̀dàmíra ọ̀daràn burúkú nínú Ramadan ọ̀daràn ńlá para kò sí Ramadan ọ̀daràn lẹ́nu tó bá ṣe bẹ́ẹ̀ báwo wá nínú Ramadan kọtọkọtọ nàka lọ ìyàwó ni kò kí ló ń ṣe ẹ so ẹ máa ti sọ ṣe é báyàn lágbà ní ti ń bá bọ̀ tipẹ́ kí ti rọmọdán lọ bẹ̀rẹ̀ kò wá lè pàtì nígbà tí rọmọdán dé a'udhu billahi minash shaitani rajim wọ́n láì lómi ò ní bẹ̀rù ọlọ kọ́ ọmọ tó máa ti ń jẹ́ rọmọdán àsìkò tó yẹ pé àwọn olóríire ti ń retí ó ti lé lóṣù mẹ́fà ọwọ́ adé tán wá jẹ́ pé ìranù ìrégbè orí ibú ni wọ́n ń lò fún kí wọn á ní dùn mọ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ kí bí bàbá rẹ ti ṣe náà nìkan fi bí ọ. tòmáràn pé nǹkan kan máa ń ṣe ọlọ́fẹ́yàwó ni lọ́fẹ́yàwó kò sinmi àmọ́ pé wọ́n wá jẹni tó ṣe ikọ̀ ń tanra rẹ jẹ òun fọṣẹ́ gbòdì òun fi ìpara gbogbo ìpara tó yẹ kó lọ́dún kan àbá kò tó sùn kan lọ́dọ̀ ọmọ mi ń ń pàdé kó lè bá damira. dámira kó lè dámira wọn á ní kí ni ìdájọ́ sùyàmù rẹ àkọ́kọ́ ti kọ́kọ́ sẹlọ kò ti sẹlọ dandan dandan ọsàn ọjọ́ ń padà ọmọ wa tọrọ àforíjìn ní àforíjìn tó ní agbára gbọ́yọ́ lọ́wọ́ foríjìn ọ̀ wọ́n á dínà sí gbogbo rádaràdá pálapàla ọgbọ́dọ̀ tún padà síbi rẹ̀ mọ́nú gbèsè ayé rẹ̀ náà. ǹjẹ́ bí ẹ̀yin ni wọ́n ti ṣe àlàyé fún wa nípa àwọn adájọ́ ilẹ̀ fún kíkà abraham ǹjẹ́ ṣé tí a bá fi kíkà abraham náà sí àkókò tí a fojú sùn sí pé abraham máa ń sábà gbà lápẹ̀rẹ̀ bí àìdá kẹta nínú ìbẹ̀rẹ̀ àti àwọn afi ah, kíkà abraham yẹn sí eh, lára eh, mẹ́wàá òru a máa ní ládàá. kò sí yàtọ̀ sáàtì kí alukur'ani ní anytime anytime tẹ́ bá ti kí alukur'ani ẹ̀ gbàládà tẹ́ bá wá fi sí gbogbo àsìkò náà nínú Ramadan ẹgbàládá a nídìí pé bóyá ká fi àkùránì wá sí Lailatul Qadr Lailatul Qadr tọ́lọ́mbá ní ká ṣe kóńgẹ́ rẹ̀ á dìde dúró àmà ṣe sọ̀láàtì sọ̀láàtì tá à ń sìn sí àmà kí àkùránì nínú rẹ̀ sọ̀mọ́kọ́ àkàn á jókòó àkàn kí àkùránì lásán rárá nítorí sọ ni man qama Lailatul Qadr ẹni tó bá dìde dúró sí lọ́ọ̀ ní Lailatul Qadr so ẹsẹ bíi ti àwọn yorùbá tó ń jókòó tó ń pàtẹ kalẹ̀ pé ẹ lẹ́la tó lọ kọ́dọ̀ ìhòòrò olóore àbí òye wa tó máa kọrin tó máa dá wákà yìí alágbádá mú wa tó ń tòṣe láìsí ti kálukọ́ máa retí pé àti ìpín sáré o láìsí ti wá ń kọ́ o. Ah, yorùbá wọ́n fẹ́ràn wọ́n fẹ́ràn celebrity ilé ìjọba. wọ́n ní pé ṣé ó tọ́ kí àwọn fẹ́ ẹni tí ọmọ ẹni tí wọ́n fi àwọn sí lọ́dọ̀ tó tọ́ àwọn. dáadáa dáadáa tó bá ti wọ̀ tí èsì sábùkù tó lè bá pàdé ńbẹ tí wọn náà mọ̀ kó sí wàhálà. wọ́n sọ wípé ní ọ̀dọ̀ làwọn nígbà fún àwọn ọ̀sùn táwọn wà pé àwọn àwọn máa ń ṣe àwọn máa ń mi. àmọ́ kí ló kí ni ń wò ọ̀ràn àti àfikún àdìsọ láti lè ṣe àkótó wa náà. wọ́n ní pé àwọn ọgbà wọn ní pé jọ́ni àwọn ẹ̀sẹ̀ yìí yóò máa tó bí mọ́ńtì tàbí dọ́là sí àwọn tó tọ̀ pé dáhùn lè kí lóòrùn ní mọ́tò láìláì ọlọ́run ọba ọgbà kẹsì sọlátù tó jọra yàn nínú nǹkan ọ̀gùn lórí nǹkan ọ̀gùn àfi tó bá kó gun wà. فإن خفتم فرجالا أو ركبانا náà. wọ́n ní ọmọ ọdún mẹ́ta làwọn tí àwọn parents àwọn ti wà divorce wípé ìgbà táwọn wá dàgbà táwọn ní láti mí bàbá wọn ó wá pé àwọn orúkọ kan àwọn òkè orúkọ tán fi ń tà wọn láti lè fẹ́ mi bàbá yẹn wọ́n sọ fún àwọn pé orúkọ táwọn sọ ó yẹn jẹ nígbà táwọn ń lò bọ̀ nítorí orúkọ yẹn ni ó lè lẹ́nu tó àwọn ìyá ìyá yẹn àti fámílì àwọn ìyá yẹn wọ́n wá sọ lórúkọ mi orúkọ yẹn náà wá ti parí fẹ́mi tó jáde yunifásitì àwọn ní káwọn bá gbé bàbá yìí orúkọ ẹ ló ti máa ń ni káwọn ṣe pé tí orúkọ bàbá tí bàbá sọ náà ló kọ rẹ orúkọ eléyìí tí ń jẹyàn ìnagijẹ ní ọmọ sí orúkọ tí bàbá ní ọmọ jẹ yóò sì lọ sí observation sára gbogbo wẹ́ẹ̀rì tó bá ti gbà orúkọ òun gidi ní nǹkan báyìí kìí ṣe nǹkan báyìí kan fi mọ̀ tẹ́lẹ̀ yóò tún ṣe sínú gbogbo ìwé ìròyìn tí gbogbo yẹn lè dààmú orúkọ tí bàbá ló kọ kìí so kọ màmá kan àbí fámìlì màmá wọ́n ní àwọn ṣiṣẹ́ ní òtẹ́ àwọn tó máa ń bá wọn dáná mùsùlùmí náà dàgbà ọkọ̀ àwọn dẹ̀ àkúfẹ̀ bọ̀ wọ́n láwọn máa wò pé ṣé òun fáwọn iṣẹ́ táwọn ṣe. àwọn depend bóyá oúnjẹ tó ń sè bóyá já wà ń bẹ bóyá ẹlẹ́dẹ̀ wà ń bẹ so bóyá àwọn kan tó lọ ń ṣe léwọ́ wà ń bẹ yàtọ̀ sílẹ̀ yẹn so àwọn ẹni tí à ń ṣe oúnjẹ fún ó lè jẹ́ pé bóyá tó bá ti ń jẹun náà wọ́n máa ṣe régbé wọ́n máa ṣe ránù ṣùgbọ́n tí ń ta àwọn náà àlè ẹ́tìmí wọ́n lè ọdún wa náà. wọ́n ní pé ó súnmọ́ níbi táwọn wà pé káwọn máa lè ti sọ láti ìd táwọn bá parí ọ̀rọ̀ náà wípé ṣé ó pọn dandan báwọn náà káwọn lè gbàgbà tó. gbèsè yìí nìkan ni ó súnmọ́ pẹ́ẹ́rẹ́ pé gbogbo wa náà àní lè ṣe sọ láti ìd lọ́dún yìí so àìlọ sí eid àìṣe sọláàtì eid kò kó ká má yọ zakato fitr ayọ zakato fitr so wọn á ní ayọ zakato fitr ká tó ṣe sọláàtì eid tó bá pé béèrè ni. ẹ bá a ṣe máa yọ nígbà tá a taari eid ṣe àwọn ọdún taari eid ṣe torí àsìkò tá a máa yọ ọ̀gbọ́dọ̀ tayọ rẹ̀ bí kò máa gbé zakato fitr bọ̀ láago mẹ́wàá bọ̀ ó ti ra rẹ̀ ọyọ zakato fífi laago mọ́kànlá àárọ̀ ó ṣe ra rẹ ẹ ṣe bá ṣe rí jìlọ́dún yìí abẹ́dẹ̀ á wò sí ìgbà tí a máa ṣe rí. wọ́n ní ìjà òbí ti ṣe àwọn pẹ́rẹ́ǹtì àwọn tó ti pé ẹ̀sán ní káwọn má fẹ́ torí pé kò lówó lọ àwọn padà fẹ́ táwọn ẹlẹ́gbẹ̀ẹ́ wọn bá ti pé àwọn kan tí yàn lè ṣe tó fi yàn lè fi bí wọ́n sí yàn. kéèyàn fẹ́ ẹni tó bí yàn bá ẹlẹ́yìn wá wáàzí Yorùbá ni sọ pé téèyàn bá fẹ́ni tó bí èèyàn yọnu sí òbí lè ti bínú sí yàn wáàzì yorùbá nù so àkọ́kọ́ tó wá pé ẹni tó fẹ́ ìwà rẹ̀ bá da ìsìn rẹ̀ bá da ta ló fi ọfọ kọ náà ebi òbí rẹ̀ náà ni àbí ta ló fi fọkọ àbókù lọ bọkọ ni àtòrí tó bá jẹ́ bá náà ọlọ́ǹgá òbínú sí kìí sòbí lásán obìnrin dákú lọ bọkọ. lẹ́yìn náà wọ́n á sọ pé ẹ lámìírù kan àmìírù kan ló máa ń fi yín lọ́kọ̀ tá ń ọ̀ràn bàbá rẹ̀ ń bẹ àmìírù kan náà máa fi wọ́n lọ́kọ̀ ọlọ́mọ yìí. ní kí ni ìwọ àwọn táwọn jẹ́ mùsùlùmí tí àwọn ọmọ mùsùlùmí tí wọ́n bá ti àwọn. ẹ̀tọ́ mùsùlùmí sí mùsùlùmí náà ni tó bá pàdé kẹ sálámà tó bá sí tó ṣe tó bá tọrọ kí kẹsì nà sí àfún kẹsì nà sí àfún tó bá ń sáré kẹbẹ wò tó bá kú kẹtẹ lóku rẹ débi tí wọn ti sìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọ́n ní ṣé kò burú báwọn táwọn bá ń ṣe fídíò àjẹ́ díẹ̀ lẹ́yìn torí pé àwọn fẹ́rẹ̀ dà wọ́n wọ́n ní inú òdùn táwọn láwọn táwọn ò sí yọ àwọn àṣeyàn kan. bídíà díẹ̀ díẹ̀ yẹn kì í ṣẹ̀ṣẹ̀ díẹ̀ díẹ̀ ọ̀ràn púpọ̀ ọ̀ràn púpọ̀ nítorí kí òbí rẹ lè bá wa yọnu sí ọ a máa ṣe bídíà díẹ̀ díẹ̀ ọlọ́run ṣe alọ́daràn púpọ̀ ẹ̀ nítorí pé bídíà ó burú bàjẹ́ ó burú bàjẹ́ bíbá tí wọ́n fẹ́ wó ilé rẹ̀ tégbòtégbò bídíà yìí papọ̀ mẹ́sìn àfi kọ́ ba gbogbo ẹ̀sìn jẹ́ àwọn á sọ pé torí òbí rẹ torí òbí rẹ ọlọ́run á kọ kúkẹ́ kú jọ̀kalẹ̀ sọ́kò ló sọ abẹ́ sọ fọlọ̀ pé wọ́n lọ torí òkè bóòlù òbí ṣe lele tó ga sí pé torí pé ń bẹ láyè mi ò ní lè ṣe tọ́lọ̀ mọ́ retí kó ṣé eléyìí ń bẹ ní ọgbọ́n kò sínú ọgbọ́n ẹ jẹ́ kó yé wọ́n ní dábàá ti nígbà lólówó kálíkàlà ti kọ̀ dábàá ti ní ṣe lẹ́yìn ikú bàbá wa àtọ́jú bàbá náà láti ṣe bàbá gbogbo tẹ́ ní kí n ṣe ẹ̀mí ò ní ṣe rọ́ta pẹ̀sán lọ wọ́n máa bínú kó bínú nítorí pẹ̀sán ọlọ́run ó ju agbára èèyàn lọ ẹ ṣé wọn fẹ́ sọ pé ọmọ ẹtùtù wa lọ báwa náà la ọ ẹ lè bí mi ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹgbẹ́ yìí náà lè bí mi dá ẹ ní kí n tún dá nídìí ẹ sí. wọ́n ní kí àwọn ọmọdé ṣe fẹ́ pé kí àwọn gbé ọmọ kristian kan wà bẹ́ẹ̀ ṣe pé ó máa ń kọ̀ sínú ìjà àwọn ọmọdé ṣe bàbá máa lo ìjáàbù nílé àwọn ìgbọ́lẹ̀ tó máa ń fẹ́ ìyàwó ó máa ń jálò àwọn ẹnitọ́ ẹ gbàgbọ́ pé lẹ́tà yìí náà ń gbé nu ẹ máa wọ ìjáàbù yín gbogbogbò pé yín ju kí ẹ máa wá wà lọ́nà tó yẹ pé ẹni tí ò lẹ́tọ̀ọ́ láti rí yín ó fi máa rí yín lọ ó sì dájú pé ibi tẹ́ lẹ́ǹgbé òǹkè ṣe ibi tó dáa ó bá ti jẹ́ pé irú àwọn ọ̀daràn bẹ́ẹ̀ bá wà bẹ́ẹ̀ wọ́n tún ta tẹ́tẹ́ wọ́n tún ta káàdì wọ́n ta gbogbo ẹ̀ ṣòwò bẹ́tà kẹ́ wá bò ní ìmọ̀ gbé wọ́n á lè mọ ìyá àwọn òbí yín o ẹ fi yé wọn tó bá ti yé àwọn náà àwọn náà ní fi àbúrò fún yín ó ti wáyé subhanahu wa ta'ala wa bihamdi ashhadu an la ilaha illa ant astaghfiruka